a ti jíire lọ́jọ́ tèní ọjọ́ míì a tún máa jíire nítorí pé ẹni tó bá jíire òun ló ń wo ètò ojúmọ́ ire ẹ káàárọ̀ ẹ káàbọ̀ ẹ kú ojúmọ́ o báwo ni oorun alẹ́ àná ṣe é gbé sáfúndádì hmm. ṣé yàrá inú lẹ sùn àbí tàbí hmm. dádì iṣẹ́ yìí náà ò yọ ọmọ mi lẹ́nu hmm. ẹ̀yin ọmọ ṣé ti jí làárọ̀ ẹ ti ṣe ojúṣe tó yẹ kẹ́ ṣe làárọ̀ kó tó dìgbà ẹ máa mọ́nà bí iṣẹ́ pọ̀ àbọ̀nà school ni àbí ìwọ tó ń kọ́ṣẹ́ àbí ìwọ tó ń lọ sí school èwo ló ti ṣe ń lé gan ṣé kò ṣe pé o kàn déédéé jìde o kàn gbé báàgì ẹ kí ló kàn mí kó máa ṣe nǹkan wọn fúnra wọn ah, ọjọ́ iwájú ni o. ẹ eh, Anna Adéníkẹ́ Babátúndé èmi ni mo jí làárọ̀ yìí pẹ̀lú Akínyẹmí Johnson finest boy ah, èèyàn kan dẹ̀ fi àtẹ̀jíṣẹ́ kan ṣọwọ́ sí mi pé ẹ bá sọ fún finest boy mo ní yé yé ó padà gba finance boy pátápátá ọ̀dà honey fingers tó wà lórí ètò lẹ́ni ẹ káàbọ̀ sí orí ètò Ojúmọ́ Ire. àwa ti gbà pa fine kò sí nǹkan tí wọ́n lè ṣe sí ẹ ń bá wọn kó máa wú lé ẹ ń bá wọn kó máa wú lé agodo ẹ ó ọmọ ìfáàyàn yàtọ̀ yàtọ̀ mo tún wá ní mo ṣe jáde lónìí ẹ wò mí dáadáa ẹ arẹ́mi àti annie báyìí pé bí ìgbà tá a bá ṣàǹkó ni àìtọ̀ òṣèlú àlejò wa lórí ètò lónìí àìtọ̀ bẹ́ẹ̀ báwo bẹ́ẹ̀ láìkí ẹ̀ bó ṣe rí yìí àti bẹ̀rẹ̀ tí tẹ́ ti láìkí àbí hmm. à ń padà bọ̀ hmm. akínyẹmí ọmọ johnson náà ló ń kí yín o lónìí omi ń bẹ lámù àbùdí ẹ̀fún yìí tẹ́ ẹ̀ mú ń bẹ̀ ojúmọ́ re òun náà sì lè tó. mo jí mo jí sáyọ. àwọn ní forúkọ rẹ bàbá. mo jí mo jí sáyé mi ò mọ̀ yòókù mọ́ <laughs> káàmọ́ pààrọ̀ ojúmọ́ ire náà sì lè tó ojúmọ́ ayọ̀ tó mọ̀ yín tó mọ̀ mi ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní àti mọ́ rí wa àwọn kan sọ fún mi pé orí YouTube làwọn ti máa ń wò ó pé à mi lè mí ìṣe lórí YouTube èmi máa ń wò ó máa ń easy fún mi láti wò lọ́fíìsì bẹ́ẹ̀ ni ẹ lè wò ó lórí YouTube bẹ́ẹ̀ náà lẹ pàdé wa lórí Instagram àtòrí Facebook ṣé ẹ wá rí àgàgà tẹ́ ẹ bá ti rí wò lọ́wọ́ àárọ̀ láago mẹ́jọ ẹni sùúrù da aago méjìlá òru tó bá ti dọwọ́ àṣálẹ́ níbi ẹ bá ti pe ọ̀rọ̀ síbi ẹni fẹ́ sùn ẹ mọ wò láti bẹ̀rẹ̀ dópin bá a ṣe fáyìn náà dẹ́ ṣe rí wa kò lè yàtọ̀ rárá <laughs> akínyẹmí johnson náà ló sì wà nílé agodo ẹ má gbàgbé àlejò ń bẹ lórí ètò ẹjá ṣe tọ spin kan tí wọ́n máa rí gbọ́ lẹ́nu àlejò wa ló bá dìgbà tá a bá gbàlejò wọlé ọ̀rọ̀ àṣà ọ̀rọ̀ bá a ṣe ń wọṣọ ìṣọwọ́ tá a fi ń múra bá a ṣe ń múra jáde lọ sóde so àti bí wọ́n ṣe ń ṣe bá a bá ń kó àǹkó àǹkó wọ́n ń pè é gbẹ́jọdá aṣọ ẹbí hmm. ah. àkọ́kọ́ náà èmi ò fi bẹ́ẹ̀ taratara gba tàṣọ ẹbí torí mo ti pàdé èèyàn tó pọ̀ náà tó jẹ́ pé àwọn náà sọ pé mi kì í láìkí máa wọ̀ nǹkan táwọn èèyàn tó kù bá wọ̀ hmm. máa ń láìkí máa wọ̀ nǹkan tó different ṣùgbọ́n ṣùgbàṣà wa mo ṣáà kí èèyàn máa yọ lọ́tọ̀ níbi tí wọ́n bá ti ń wọ ẹbí. Hmm, kò rí lè dára púpọ̀ kò dára púpọ̀ tí wọ́n bá ti pe nǹkan ní aṣọ ẹbí tí wọn náà dẹ̀ máa wà ń bẹ̀ tó yẹ pé ara àwọn tó wọ kinní yẹn nìyẹn kò kí ń fi bẹ́ẹ̀ dára bó ṣe jẹ́ pé èmi ọlọ́run ṣàánú <laughs> mo máa ra aṣọ ẹbí yẹn ṣùgbọ́n àti ràn yín wà ní wàhálà hmm. mo lè má ràn. kí ló dé. Ah. ó lè jẹ́ àti ẹlòmíì ni olúwẹ̀ á máa ṣe àbí nǹkan kan nǹkan kan ṣáà máa pé mo lè má rán aṣọ náà àti ráyè ránṣẹ́ gan jù mo yẹ aṣọ ẹbí tó yẹ pé ọdún méjì ó sì wà létí àmì àmọ́ àwọn aṣọ ẹbí náà kíní kan náà wà tí mo máa ń observe tí òkè dùn mọ́ mi nú ẹni aṣọ tá a gún yìí ten thousand ni hmm. ten thousand láṣọ yìí ẹ bá ti rà àwọn afúnyín lábọ́ sí àbọ̀ <laughs> yẹn rìsíìtì àbí àmọ́ tàbá wà raṣọ yẹn délé aṣọ tí wọ́n pè ní ten thousand ẹ máa gbé e délé kò yàtọ̀ sẹ́yìn tí wọ́n ń tà ní one five hmm. lẹ́gbẹ̀ẹ́ títì ìyẹn pẹ̀lú nǹkan tí ò kì í jẹ́ káwọn kan máa wọ aṣọ ẹbí àmọ́ ṣé dandan ni kí wọ́n gbé owó lé owó aṣọ ẹbí táwọn èèyàn bá fẹ́ rà á ni. ní tèmi rí sí ni pé bí ìgbà téèyàn fi ṣe agbátẹrù fún ẹni tó ń ṣe ìnáwó ni bí ìgbà téèyàn sọ pé òkè mo fi lè support ẹ because àìmọye aṣọ tèmi gan máa mọ̀ pé oyè báyìí náà ń ta lọ́jà tí dandan wá. tí wàá dẹ gbé wá. dandan wá ni kí èèyàn má ṣọ. ẹ ẹ eh, ntẹ́mi èmi o ẹ̀yin ará ilé ẹ̀mọ̀ pọ́tọ̀tọ̀ là ń ronú sí àmọ́ èmi ọjọ́ tó bá sọ fún mi pé o fẹ́ ṣe patí fúnra ara mi ni máa bí ẹ pé ṣé o máa ṣọ ni. Hmm. nítorí èmi rí sí pé ọ̀nà kékeré tí mo lè gbà láti fi gbárùkù ti ohun tó fẹ́ ṣe ni. ṣé tí n bá wá aṣọ ẹbí lọ́wọ́ ẹ hmm tèmi ò ní padà ṣọwọ́ kó dúró nú envelope fún ẹ. èèyàn máa tún ṣe náà àmọ́ kò ń ṣe dandan mọ́ tó o bá ní agbára ẹ̀ láti ṣe o lè ṣe é àwọn ìnáwó kan wà téèyàn máa lọ tó jẹ́ pé dandan o gbọ́dọ̀ ṣọwọ́ kó dúró àwọn ìmíì máa tó jẹ́ pé ìwọ jẹ ráìsì ẹ kó máa lọ. kó o dẹ̀ máa lọ. bẹ́ẹ̀ ni àwọn ìmíì kẹwàá tó jẹ́ pé ó máa dúró tẹni tó ṣe láti bẹ̀rẹ̀ dópin ni òun ló ṣe jẹ́ pé ìyà tí a bá kọ sí ara wa ó ṣe pàtàkì gan ni ṣé finance àwa fẹ́ ṣe nǹkan sìn àwa lòun mu à ńgbà máa ra tèmi máa ra tọ́ba máa ra tèmi dé máa ra à à àwọn àjọ à àjọ bá tán tí n bá pípa tí n bá pípa títàn yìí gan ọba wa àjọ bá <laughs> tán ni. àwọn bọ́ọ̀sì bíi one billion ni máa rán wa bá a yín lé ẹni <laughs> eh, eh, ò ní kéèyàn máa wọ aṣọ ẹbí mi ò ní kéèyàn máa ra aṣọ ẹbí Eh, ṣùgbọ́n kí n fi style sọ òkú ọ̀rọ̀ yìí sí àwọn arábìnrin wa àwọn obìnrin wa tí wọ́n lọ patí àwọn patí tẹ́ ẹ máa lọ tẹ́ ẹ mọ̀ pé aṣọ tí mo fẹ́ wọ̀ lọ patí ó yẹ kí n lo bí ọ̀pá mẹ́fà hmm. ọ̀pá márùn-ún láti ran ẹ wà láyé ọ̀pá mẹ́ta ọ̀pá méjì lẹ́fẹ́ fi ran hmm. ẹlòmíì ọlọ́run dẹ̀ wá bùkún ẹlòmíì sórí ọwọ́ àyà ẹ̀ lásán ah, ah, ẹrù tó yẹ pé tí wọ́n á fi gbẹ́ purity aláwọ̀ ẹlòmíì àwa ni hmm, èló lẹ pọ̀ pa márùn-ún ná hmm, èmi àtọ̀rẹ́ mi àjọ máa pín ọ̀rẹ́ tó sì fẹ́ bá pín aṣọ yìí ìpẹ́ abáníkàwò dáadáa sixty two ni. ah sóògùn láyé ni. ah àwọn tó àwọn tó jáde pù wá sixty two ni aya ẹ̀ ní ibi òkè olífì yẹn abáníkàwò dáadáa ah yóò mọ̀ wọ́ bí fifty five. irú pọ́ọ̀pù ni wọ́n ń lò. <laughs> àwọn kọ́ọ̀pù àtọwọ́dá làwọn yẹn máa lò wọ́n lè rí ready made àwa lòun fẹ́ pín aṣọ á bẹ̀rẹ̀ sí ni máa fún tẹ èmi tiẹ̀ máa bi èmi máa bi àlejò ńgbà àlejò bá dé bá kí ló ṣe ń ṣe eh, what I order versus what I got. ìyẹn ah! tébù kan téèyàn ò jẹ́ bá. Ah! ọmọ torí tẹ bá dé orí social media oríṣiríṣi láwéláwé lẹ máa máa rí bó tiẹ̀ rí kàṣe ló dàbí àpò ọ̀dọ́ ń mọ̀ wọ̀ tán ó dàbí àpò ọ̀dọ́ bí wọ́n ti yẹ máa gbà pọ̀ ẹ̀wà sọ́rùn ṣùgbọ́n ṣe rí aṣọ tó lò mú lọ fún télọ̀ ìyẹn dúró dáadáa ọmọ ọmọ ọmọ dùn tán mo wá wò ó pé ibo ni àṣìṣe ti wá gangan. èèyàn ọ̀tọ̀ tí ìyẹn bá tiẹ̀ ń bà ẹ́ lẹ́rù kì í ṣe bí àwa tá à ń gbaṣẹ́ MC báyìí tá a máa dó iwájú patí àgbọn microphone dání ladies and gentlemen ẹ káàbọ̀ sí ìnáwó tòní ẹ wá máa rí àwọn àǹtí kan tó jẹ́ pé ọ̀pá méjì wọ́n fi rán aṣọ tí wọ́n wà pàṣẹ wọ́n á máa bọ̀ látọwọ́ ẹ̀yìn báyìí microphone á máa gbọ̀n lọ́wọ́ olúwa ẹ̀ kí ló dé igẹ̀ yìí máa jábọ̀ igẹ̀ yìí máa já bá a kéde nǹkan akínyẹmí èmi ti lọ sí wedding kan rí mi ò mi ò fi ṣeré true life story ni mò ń sọ yìí tó ṣẹlẹ̀ àwọn aṣọ bí guest tó máa ń tẹ̀lé ìyàwó tó máa nígbà hmm. reception tó máa tẹ̀lé ijó wọlé yẹn lédi yẹn ṣe òkè yìí dáadáa hmm. ṣe rí sáìdì ibi tí aṣọ yẹn ti bẹ̀rẹ̀ ibi báyìí ni nígbà wọlé ibi báyìí mi ò ṣeré n tó bò òun ni ibi tí ọmọ máa ń mu yẹn ibẹ̀ gangan ló bò gbogbo ìtókù wa ṣé wọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jó wọ́n bẹ̀rẹ̀ sí ní jó wà gbogbo ẹ̀ ṣí síta. ó túbọ̀ ta ta èmi sọ life history nínú láàrin pàtí. ṣé ò jábọ́lẹ̀. ó túbọ̀ ta wọ́n sáré kó báyìí mi mi ò ṣeré o n tí mo rí bójú afẹ́fẹ́ ni mo ti ń sọ yìí. tí n bá wà ro pàtí yẹn màá ní kán bá ń gbá ọwọ́ ẹ̀ méjèèjì kúrò. olùwà wọ́n sáré kó báyìí kí ló dé ibi tí mo wà mo ṣe báyìí ni ẹ mọ̀ kárakára kárajé múyàn pé ah, ah, ah, kára mi ara mi sì bù mọ́ so. tá ń kó bá. kí lẹ́bí bọ̀dì ṣàṣírí òun fúnra ẹ ṣe báyìí mo ní aṣọ náà ni. ṣe ló yẹ ó sọ di jó. ṣùgbọ́n lọ́kàn mi mo wá rò pé ṣé mistake tailor ni ká pélé ó dẹ̀ tún lè jó òun fún rẹ̀ ló sọ pé ẹ wo bí mo ṣe fẹ́ ẹ nìyẹn. ẹ hmm. eh, wọ́n ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí wọ́n bá náà ń pọ̀ pa ẹni bá tabà ẹjọ́ lọ tún bẹ̀ ṣe àti táyé àti hmm. kànìdé gbogbo yín bákan wọ́n ní àlesùn ká kọrí ibì kan náà hmm. lóòótọ́ àmọ́ bàbá wa ní kọrí ibì kan náà ó yẹ ká ní kinní kan tó máa so wá papọ̀ wípé bá a bá fẹ́ ṣoge bá a fẹ́ jáde àkọ́kọ́ ẹja rántí ìbẹ̀rù ọlọ́run ẹja rántí ọmọlúàbí ká fi tọmọlúàbí sínú ìmúra tá a mú i mean ẹ wo nǹkan tí àìtó ṣe gbẹ́ sí wa lọ́rùn báyìí sílẹ̀ yóò fáyìn tó báyìí ẹ sì lè rí gẹ̀mí abẹ́ lè rí gẹ̀mí. èmi kọ́ kò jọ ó kọ́bà tán ni. ẹ yá lọ gàyà ká lọ fi jórasẹ̀ díẹ̀ kálejò wọn ó lè ráyè wọlé bálejò bá ti wá wọlé á wà bọ́ sójú agbami ètò gan-an lónìí sàn-án àti ìbẹ̀rẹ̀ o ẹsẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ẹ̀ tí rí nothing yet ojúmọ́ ire ó sì ń tẹ̀ síwájú lórí Orísun TV. ọ̀rọ̀ rẹ̀ wá gbé ìyàwó yeyeye ẹ wo ó gèrè ẹ wá wò ó bó ṣe rí o <laughs> àwọn èèyàn ní ó kíni èwo lọ̀rọ̀ èwo ló gé báwo náà ṣe bára wọn mú ṣe wá ẹ wò ó ká tó lọ lẹ́ẹ̀kan mo ti sọ mo lálejò wà lórí ilé agodo ó wà lórí ètò ojúmọ́ ire ṣàwárí àlejò yẹn gangan gangan gangan ẹ ẹ àwọn gangan ẹ kàn ẹ wo apá tí mò ń jù ẹ wò báyìí ó yẹ ẹ wò báyìí ẹ wò fásán <laughs> ẹ wò báyìí ẹ wò fásán ẹ wò fásán ẹ wò fineness lásán ẹ wò fásán kéèyàn fine nǹkan tó wá fi nǹkan tó fine sí kó sú mi àlejò wa ni ọ̀gbẹ́ni Olówólájú Ìtùnúolúwa àwọn ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ itouch collectibles ní ìlú ìbàdàn àlejò wa ẹ káàbọ̀ <laughs> ẹ máa kí àwọn aráalé. <laughs> ní aráalé ẹ kú ilé o ṣàlàáfíà lábá yín o hmm. inú mi dùn láti wà ní. òun yẹn wà kí. àkọ́kọ́ ọbẹ̀ ni wípé à ń sọ̀rọ̀ oge ṣíṣe à ń sọ̀rọ̀ káwọ aṣọ à ń sọ̀rọ̀ kéèyàn jáde gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọmọ adúláwọ̀ tó jẹ́ pé tó bá ti jáde báyìí wọ́n mọ̀ pé hmm, ilé rẹ ló ti jáde hmm, hmm, nígbà tẹ́mi rí àìtọ́ọ̀ṣì tó dé sílé aago mi mọ̀ pé eh, ẹrù dé nígbà tá a máa bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan a ti kọ́kọ́ fi àfi style báyìí a fi ṣe àfihàn díẹ̀ pé ṣe rí bá a ṣe dógún régé àìtọ́ọ̀ṣì ni dákun jọ nítorí ọlọ́run kí n kó tó di bá bẹ̀rẹ̀ sí máa béèrè àwọn ìbéèrè tó yẹ ká béèrè lọ́wọ́ àìtọ́ọ̀ṣì nǹkan kan wà táwa ti ń fà lẹ́yìn ká tó pè yín wọlé a pé bá a ṣe ń mú aṣọ ẹbí bá a ṣe ń ṣe aṣọ lórí bóníkàlùkù wa ṣe máa ń wọ aṣọ àti aṣọ àǹkó tá a máa ń wọ nígbà bá ń ṣe patí tá a bá ń ṣènáwó ṣé báwo ni àṣà yẹn ṣe rí láyé àtijọ́ àti nísìnyí káwọn mọ́ ń rán ara wọn ṣé ó sì blẹ́ndẹ̀ blẹ́ndẹ̀. mo máa gbà máa tún ṣe ìtakò díẹ̀ ní ayé ìjọ́un ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa ló ní ìmọ̀ nípa n ta pè ní oge ṣíṣe ṣùgbọ́n tá a bá rí adé òde òní a rí i pé wọ́n ti da ohun tá à ń pè ní western world wọ́n ti ti bọnú àṣà hmm. wa ọ̀rọ̀ yìí sì dàbí ọ̀rọ̀ omi àti ọtí ẹlẹ́rìndòdò ni ẹ bá ti bu omi sínú ọtí ẹlẹ́rìndòdò ó ti dàbùlà ó máa fúyẹ́ lẹ́nu kò ní dàbí ohun tó jẹ́ hmm. eh, kì í ṣògidì mọ́ eh, so nǹkan tó wọnú àṣà wa yìí ẹ̀rọ pọ̀lọpọ̀ tó á wọ trainers sórí agbádá hmm. Hmm. Hmm. ó dẹ̀ jẹ́ wípé àwa la ní àwọn àwọn aláwọ̀ funfun kan ti ń ṣe ohun tá a pè ní half shoe báyìí a ní aláwọn àwọn tá a pè ní àṣà tiwa tó jẹ́ pé òun làwọn àwọn tá a pè ní artisans Yorùbá tí wọ́n ń ṣe tán dẹ̀ tó jẹ́ pé wọ́n ti gbà á tó jẹ́ pé tẹ́ bá rọ ọmọ Yorùbá ẹni ojúlówó ọmọ Yorùbá lélẹ̀ àwọn nǹkan tí ò dẹ̀ jẹ́ kí àwọn ọrọ̀ ajé wa ó tàbí mọ́nù hmm. àwọn nǹkan tó wà affect ẹ̀ nìyẹn torí pé a ti gbà a ti gbà ní àgbà àgbàsódì kò wá jẹ́ kí kinní yẹn kó kó reach mọ́ tọkọ àtìyàwó bá fẹ́ ṣègbéyàwó àbí táwọn èèyàn fẹ́ mú aṣọ ẹbí ó yẹ kán lọ sí orírun ibi tó ti ń ṣe àwọn nǹkan yìí hmm. ṣùgbọ́n torí wọ́n ti nígbàgbọ́ pé orílẹ̀-èdè kan àwọn aláwọ̀ funfun àwọn náà lè ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó kò jẹ́ kí wọ́n lè máa fún wa ní kò jẹ́ káwa tá a wà ń bì ká lè máa create àwọn nǹkan tó jẹ́ tiwa hmm. ní ọ̀pọ̀lọpọ̀ mọ́ tó ìbẹ̀rẹ̀ ti máa rí pé ọ̀pọ̀lọpọ̀ owó yẹn òun ló ń òun ló ń padà sí torí owó wọn àwọn nọ́ńsẹ̀ǹdì ẹ̀ sí wọ́n ti gbà á lọ́wọ́ wa wọ́n ti jagbà kò sí quality mọ́ àmọ́ ṣé láyé òde òní ṣáwọn èèyàn sì máa ń kó àǹkó lọ sí ojú pàtí ṣá. wọ́n sì ń kó lọ hmm. wọ́n sì ń kó lọ bọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni wọ́n ti ń ṣe kò dàbí àtijọ́ mọ́ ayé àtijọ́ tẹ bá ráwọn tó ń wọ tó bá jẹ́ pé gèlè làwọn òbí wa mú wọ́n á wọ gèlè lọ ṣùgbọ́n láyé òde òní ẹlòmíì lè mú tiẹ̀ kó ní ìró lòun fẹ́ fi ró ó fẹ́ fi pa kájà hmm. á mú ọ̀pá mẹ́fà agbárí dẹ̀ ló lò kò hmm. tètè gbáṣọ fún télọ̀ kò tètè gbáṣọ fún télọ̀ àwa ah! sọ di kájà á gbé sọ́rùn a máa ń gbé lálò ń lọ patí gbogbo àwọn ọ̀nà yẹn àwọn kíní ti wà ó ti dàmúlù mọ́là. ó ti dàmúlù mọ́là. ẹ dákun ọ̀rọ̀ télọ̀ tẹ sọ lẹ́ẹ̀kan torí ẹ̀yin náà tá a bá ní ká wò ó lọ sọ́wọ́ iwájú ká wò wá sọ́wọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní fashion designer ọ̀tọ̀ ń télọ̀ àmọ́ tábọ̀ nílẹ̀ wa nígbà télọ̀ ń gbogbo wa ẹ dákun kí ló dé ọgbẹ́ àwọn télọ̀ yìí tètè gbaṣọ padà fáwọn tó bá gbaṣọ fún wọn. tébù máa skata. ó máa fọ́ o. ẹ skata ẹ skata ọ̀pọ̀lọpọ̀ ẹbí wà lọ́dọ̀ àwọn tó ń gbaṣọ fún télọ̀. ẹ àwò. ní ó fẹ́ gbaṣọ lọ́sẹ̀ kan aṣọ tó yẹ kí télọ̀ rán fóṣù kan ó gbé wá lọ́sẹ̀ kan torí o rò wípé télọ̀ yìí dáa creativity inú orí ló wà kì í hmm. ṣe nínú ọwọ́ torí ìgbà tèmi náà bẹ̀rẹ̀ ṣe aṣọ ṣíṣe àwọn nǹkan tí mo rò mọ́ra wọn nìyẹn pé báwo lèmi náà ṣe máa máa yé tí mi ò ní máa disappoint èèyàn mo gba àwọn òṣìṣẹ́ tó pọ̀ ju èmi lọ tán mọṣẹ́ ju èmi lọ employer of labour ni mí hmm. mi ò lè ṣe gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ní pé torí àwọn làwọn ń ṣe àwọn làwọn ìwọ ní tẹ́lọ̀ ìwọ ní kó ránṣọ mi dandan ẹni tẹ́ bá ní kó ránṣọ dandan náà ló máa disappoint yín dandan hmm ọ̀rọ̀ rèé so hmm. job opportunity ibi ti division of labour nǹkan táwọn òyìnbó fi jù wá lọ rèé wọ́n divide àwọn nǹkan yẹn wọn ò jẹ́ kó wà centered ní ojú kan wọn ò jẹ́ kó kó kó jẹ́ òun nìkan ìwọ ló ẹ́ẹ́ so ẹ rí ẹnìkan á wà ní ibi tí wọ́n ti ń whip ẹ rí ẹnìkan á wà ní ibi tí wọ́n ti ń ṣe tí wọ́n ti ń design ẹ rí ẹnìkan á wà níbi tí wọ́n ti ń ta button ṣùgbọ́n èèyàn kan ló fẹ́ ṣe gbogbo ẹ̀ hmm. a máa ń jẹ́ kó nira fún ọ̀pọ̀lọpọ̀ designer àbí tailor láti deliver. kíní kan wà tí wọ́n ń pè ní what I ordered hmm. versus water I got. tébù mi tún rèé o tébù mi tún rèé o. ṣé kì í fọ́ gba yan gan. a máa fọ́ tébù ilé náà. tẹ́ bá lọ sórí Facebook Instagram lórí social media generally ẹ máa rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn á gbé àwòrán pé ohun tí mo máa sọ fún tẹ́lọ̀ yìí kó bá rán rèé o àmọ́ ẹ dákun ẹ gba ni ẹ làjà ìtàn gbélé ńlọrẹ. Hmm. kí ni tó máa ń fà. ẹ ṣe gan-an ọ̀pọ̀lọpọ̀ ni àwọn designer tí wọn ò gba freedom hmm. wọn tó bẹ̀rẹ̀ iṣẹ́. àìtọ́ ti padà fọ tébù yìí. mi ò fọ mọ́lẹ̀ mo rò pé ó máa bounce ní rọ́bà tébù mo pè é. ẹja á nìṣó ńlẹ̀. ọ̀dà nígbà tí wọ́n bá gba iṣẹ́ irú èmi tẹ̀ ń wò yìí ohun tí mò ń ṣe yìí mo kọ́ ẹ̀kọ́ ẹ̀ léwu hmm. mo dẹ̀ develop ara mi ọ̀pọ̀lọpọ̀ ò kọ́ ẹ̀kọ́ tán wọ́n fi yapa wọ́n fi sá kúrò lọ́dọ̀ ọ̀gá àwọn náà fẹ́ ẹ bá rọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wà ní generation one sí wọ́n bá bá ọ̀gá tó ń lo bóyá Benz ló ń lò ọjọ́ tán débi iṣẹ́ yẹn làwọn náà fẹ́ bẹ̀rẹ̀ sí lo Benz hmm, hmm, hmm. so a máa nira fẹ́rù ẹni bẹ́ẹ̀ torí pé intention tó bá wọ eh, iṣẹ́ aṣọ ṣíṣe kì í ṣe pé láti lè múnú àwọn ènìyàn dùn mo ó fẹ́ lówó lọ́wọ́ owó ti pa kò dẹ̀ sẹ́ni tó wówó lọ sí di òwò tó máa ń pa owó bọ̀ hmm, ṣùgbọ́n ẹni tó bá ń gbádùn ohun tó ń ṣe nídìí òwò òun ló ń pawó tẹ bá ń gbádùn ẹ̀ nǹkan tí mo ń ṣe tó ń pa mí lẹ́rìn tí mo ń ṣe tí mo lè díjú tí mo lè máa ṣe láì ṣe pé ẹ bá jí mi lójú oorun mò ń ṣe iṣẹ́ mi lọ ni àtẹni tó yẹ pé ẹ jẹ́ ẹ sáré lọ wo social media kí ló wà bẹ́ẹ̀ irú ẹnìyẹn a máa pa àwọn eh, oníbàárà wọn lára wọ́n bá ọ̀dà fún nǹkan ọ̀tọ̀ ohun hmm. ọ̀tọ̀ ni wọ́n á gbà torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí pé wọn ò ní focus ẹlòmíì àmọ́ bá yín ṣiṣẹ́ máa tẹ fóònù hmm. ó ṣe design fún mi ẹni tẹ̀lé bá sọ̀rọ̀ ẹni yẹn wà ó máa wo nǹkan fínífíní ni olóyìnbó pè ní detailed person ẹ wá ń ṣiṣẹ́ ẹ̀ ń wo tv ẹ̀ ń tẹ fóònù ẹ̀ ń ṣoríṣiríṣi irú iṣẹ́ ọ̀hún ẹ̀ lè ní result tó dáa. Hmm ṣe é rí béèyàn ò bá béèrè ọ̀nà ó ṣeé ṣe kó ṣìnà ìbéèrè pọ̀ tèmi sì fẹ́ẹ́ béèrè lọ́wọ́ itosh tí n bá padà dé àmọ́ a sáré gbọ́nra a gbọ́nra bákan bákan kásárédókè lọ́hùn ká mú jójó díẹ̀ ná bá a bá wa padà dé àwọn ìbéèrè wà tí mo máa béèrè lọ́wọ́ ìtùnú olúwa o ojúmọ́ ire ó sì ń tẹ̀ síwájú. òde ọ̀hún rèé tá a ti já látàárọ̀ ọ̀rọ̀ ajá ajá gidi náà ni a ti jáde sóde ayọ̀ lójúmọ́ rè lórí Orísun TV Akínyẹmí ọmọ Johnson yìí náà ló ṣe ń bẹ ń àgọ́dọ̀ àlejò mi náà ṣe ń bẹ bí o kí n wá fi sáà yìí kí n fi mọ́ kí àwọn tiwa tí wọ́n ń wò wá àtàwọn tó jẹ́ pé wọ́n ń tẹ̀lé wa lórí gbogbo ayélujára pátápátá lórí Instagram lórí facebook lórí youtube gbogbo ẹ̀yin tẹ́ ẹ subscribe tẹ́ ẹ ń wò ó gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi kọ́mẹ̀ǹtì ilẹ̀ pátápátá àdúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan. àlejò mi ìtùnú high touch <laughs> kí n clear throat mi tó béèrè question eléyìí nítorí pé kí ni o àwọn kan bẹ́ẹ̀ lé tí wọ́n fẹ́ gbọ́ eléyìí tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé bí èèyàn bá fẹ́ wọnú iṣẹ́ òwò aṣọ ṣíṣe torí pé èmi rí i pé bẹ́ẹ̀ bá wọ aṣọ tí mo wọ̀ ẹ́ rí i pé ó yàtọ̀ sí àwọn aṣọ táwọn èèyàn máa ń wọ̀ kí wá ló jẹ́ káṣọ eléyìí yàtọ̀ sí tàwọn òyìnbó ìyẹn fi ṣe èkíní ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn òyìnbó a máa taṣọ ní owó iyebíye tó sì jẹ́ pé àwọn èèyàn mi àwọn ti Èkó àwọn ti Ìbàdàn àwọn tọ̀yọ́ àwọn tòǹdó àwọn tàbújá gbogbo pátá ni wọ́n lè kówó iyebíye lọ síbẹ̀ láti lọ rà á báwo ni a ṣe lè mọ ẹ bá a ṣe lè gbé aṣọ tiwa àwọn aṣọ tiwa bí irú eléyìí táwa wọ̀ yìí báwo la ṣe lè gbé e lárugẹ lórílẹ̀‐èdè nàìjíríà. ẹ ṣe ìbéèrè kínní yẹn hmm. iṣẹ́ aṣọ ṣíṣe kì í ṣe rí ọmọdé torí èmi náà mo ti mo sì jọmọdé nú ẹ̀ o àwọn èèyàn kan dẹ̀ ti pẹ́ nú ẹ̀ iṣẹ́ yìí ti pé ọdún mẹ́tàdínlógún seventeen years báyìí mo dẹ̀ ti bẹ̀rẹ̀ látìgbà tí mo ti wà nílé ìwé èmi tẹ̀ ń wò yìí àwọn òbí mi ti kú nígbà tí mo pé seventeen yẹn náà hmm. ah, ẹ̀rù tí mo ní jù mo kọ̀wé kan gbà kan sínú mo kọ átíkù kan ó sọ nípa kí lohun tí mo bẹ̀rù jù ohun tí mo dẹ̀ bẹ̀rù jù láyé náà ni àìní. Hmm, poverty. bẹ́ẹ̀ ni sà tí yóò bá ní lọ́wọ́ tó bá ní àìdíà ó kàn máa máa yí lójú kan bíi hmm. eléèbó ń pè nǹkan ní pendulum á kàn máa yí kiri mo fi ọdún bíi márùn àbí mẹ́fà wá kápítà kiri gba tí mi ò rí ni mo develop ara mi pé mo lè ṣe ohun báyìí báyìí báyìí báyìí láti rí owó díẹ̀ láti fi pick up so ẹni bá fẹ́ wọnú fashion ó gbúdọ̀ rú dáadáa ọ̀pọ̀lọpọ̀ challenges là kọjá ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ló máa bá pàdé kọ́sítọ́mà mi àdédé aṣọ ya ni kí leléyìí tó ń ṣe rádaràda wò leléyìí bí wọ́n ti ń werú aṣọ yìí àwọn àwọn àwọn tó ti kú àwọn tí ò sí ní tí ò yóò ń ṣaláfẹ́ ló ń wo irú àwọn aṣọ yìí hmm. ọ̀pọ̀lọpọ̀ discouragement ló máa wá ṣùgbọ́n ẹ a gbúdọ̀ dira dira ogun pé ibi tó bá kọ sí mi màá gbà hmm. tá a bá ti ní irú irú èròǹgbà yẹn lọ́kàn ẹnikẹ́ni tó bá wọnú iṣẹ́ aṣọ agbádùn ẹ̀ gan agbádùn hmm. ẹ̀ gan tó bá ti lérú torí ọjọ́ míì ó lè dàbí ọ̀dà kì í o àwọn èèyàn access ọ̀pọ̀lọpọ̀ á wá wọ́n á wá wò wò á lọ owó lè má sí lápò wọn lé ní tó bá ti lọ tó bá pa padà wá lọ́jọ́ mi ó lè jowó mẹ́wàá ló kó dání hmm. ó lè jowó hundred ìgbà mìíràn tẹ́bí bá ń pa mí torí ẹ̀ Yorùbá máa ń sọ̀rọ̀ kan ní ọkọ̀ ká máa pọn mí lẹ̀ di òǹgbẹ tẹ́ bá ń ṣiṣẹ́ tó bá ń dùn ẹ máa fi pamọ́ ẹ máa bu ìsun téré tere òun ló ń di ibú màmá tó ọjọ́ tí ọ̀dà bá wá dé tó dàbí ọ̀dà kì í ẹ fowó yẹn ẹ wá yọ ọ́nú ẹ̀ ẹ wá tún pínpín so kò wá ní jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé bóyá ọjọ́ tẹ̀ ẹ́ nírè àbójọ́ tẹ̀ ẹ́ nírè. Hmm. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí mo béèrè lẹ́ẹ̀kan ni wípé báwọn òyìnbó ṣe ń ṣe aṣọ èmi ò láṣọ wọn ò dáa o torí mo ti rí aṣọ kan tó kó bíi one fifty billion tí wọ́n gbé sórí ẹ̀ pé iye tí wọ́n fẹ́ tà rẹ̀ tí sì jẹ́ pé àkísà lásán ni nígbà èèyàn bá wọ ṣòkòtò jeans báyìí tí wọ́n ti fàyà lọ́wọ́ iwájú kanlẹ̀ tí wọ́n fàyà lọ́wọ́ ẹ̀yìn kan yẹn tí wọ́n dẹ̀ kọ sixty two billion lórí ẹ̀ ẹ dákun kí ló ní tí àwọn aṣọ tiwa náà tó jẹ́ aṣọ tó gbayì tó gbafẹ́ bí eléyìí tí ò lè nírú àwọn iye bẹ́ẹ̀ náà lórí. ẹ ṣe rí ọjọ́ tẹ lẹ rí kinní tẹ rí yẹn nǹkan kan lẹ inú ẹ bó ṣe jẹ́ àkísà yẹn lábẹ́ àkísà yẹn wọ́n pè nǹkan kan ní value. value. gẹ́gẹ́ bí ẹ̀dá alàyè gan-an bẹ́ẹ̀ bá ń gbègbè ayé tí ò ní value ẹ rí i pé wọ́n á máa fọwọ́ tẹ́ńbẹ́lú yín wọ́n ṣe sọ pé aṣọ yẹn ò ní yìí àbó ti ya àbó ó ti ó ti fade àwọn èèyàn tẹ́wọ́ gbà àwọn tó ń rà ń rà hmm. rọ́pọ̀lọpọ̀ àwọn celebrities wa lórí runway wọ́n máa máa wọ̀ ọ́ máa san sixty hundred million aṣọ one fifty million aṣọ two hundred million ó ní worth torí pé àwọn tí wọ́n ti wọ́n ti gbé ìgbèdéke yẹn lé lórí pé àwọn class tó lè wọlé léyìí tó wá padà wá sọ́dọ̀ nǹkan táwa ń ṣe ẹ rọ́pọ̀lọpọ̀ wa máìndì wa ò sí inú nǹkan tá à ń ṣe tóyìnbó bá ń kọ yín kan ó fẹ́ kẹ́ máa wò straight báyìí ṣùgbọ́n ní orílẹ̀-èdè tiwa ń bì ìpèníjà ní fún àwa ọ̀dọ́ àwa tá a ṣẹ̀ ń dàgbà báyìí ọ̀pọ̀lọpọ̀ wa a focus mọ́ sórí nǹkan tá a lọ kọ́ ń léèwé mọ́ hmm, hmm. torí ẹ̀ ní tá a bá wá dáwọ́ lépa fẹ́ máa ṣe àwọn èèyàn orílẹ̀ ìgbà lọ́wọ́ wa tí n bá sọ fẹ́yàn lé wọ́n á ní motivate pé mò ń try àti wà bí motivational speaker aṣọ méjì mo fi bẹ̀rẹ̀ lecturer mi ló encourage mi mo ṣe méjì yẹn ó ní ah, o lè ṣe better now family ìyàwó mi kan bọ̀ láti US ṣe twelve fún wọn àti ibẹ̀ lọ mo dẹ̀ ń ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lẹ́ni mo lè record over two million àjọ tí mo ti ṣe láyé mi hmm. mo ti kò sí trade fair tí mi ò tí ì lọ ní Nàìjíríà yìí so and the more tẹ bá ṣe ń ṣe tẹ̀ ń gbé sójú àwọn èèyàn kan tí mò ń ṣe rèé o wọ́n pè nǹkan kan ní branding ẹ eh, lè sá fún business. Hmm. bọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ wọ́n fẹ́ gbé branding yẹn sójú pé iye tí mo gbúdọ̀ nírè láti lè brand no idea tọ́lọ́run bá ti fún ẹ ní time yẹn pé rọra yẹ kó o ṣe báyìí o ní di hundred million naira láti brand hmm. tó bá jẹ́ pé fifty thousand lẹ́rí ní moment yẹn hmm. ẹ fi gbé nǹkan tó ẹ fẹ́ fi gbé. Mm at least ó máa kúrò ńlẹ̀ẹ́lẹ̀ tó bá kúrò ńlẹ̀ẹ́lẹ̀ yẹn àwọn ojú kan máa rí hmm. bọ̀pọ̀lọpọ̀ fẹ́ gbé kúrò ńlẹ̀ wọ́n fẹ́ gbé tán hmm. nǹkan tẹ́ ẹ bá dẹ̀ fò mo ní philosophy kan tí mo fi ń guide ara mi ní life mi àti business mi pé tí èèyàn bá fò sókè kì í dúró lókè ó padà sílẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá gun òkè á dókè hmm. tẹ́ bá gun bíi staircase báyìí ẹ̀ débi tẹ́ ń lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a fẹ́ fò a dẹ̀ ń jábọ́ padà sílẹ̀. bàbá ni a máa tẹ̀síwájú bí kinní yìí ṣe ń lọ ó ṣeé ṣe ká dá ṣọ́ọ̀ṣì ilẹ̀ ń bí a wà yìí ó ṣeé ṣe ká dá ilé ìwé lẹ̀ níbi tá a wà yìí bákan náà ìtùnú ìtùnú olúwa itosh òun náà ló sì ń bẹ́lẹ̀ agodo pẹ̀lú wambi àwọn yorùbá ní bí aláṣọ bá paṣọ ẹ̀ lákìsà hmm. wọ́n ní wọ́n bá fi igi báyìí wọ́n bá fi re lórí igi ẹ̀ bẹ́ẹ̀ èèyàn bá ṣe pé nǹkan ẹ̀ náà làwọn èèyàn ó sì bá a pè é wọ́n láwọn aṣọ kan wà tó jẹ́ pé kinní kan mílíọ̀nù nílùú òyìnbó lórílẹ̀‐èdè wa bíbáyìí náà táwa náà bá fi value yẹn tá a bá jẹ́ káwọn èèyàn fi ojú tó dáa tí wọ́n bá fi rí wọ́n tún sọ̀rọ̀ pákéjì ẹ mọ̀ pé ìyàtọ̀ ti ń bẹ́ẹ̀ nù pékeré àti plantain chips méjèèjì papọ̀ packaging wọ́n ni wọ́n sọ pé wọ́n fi gbà nídìí ẹ bọ̀dá high touch ẹ dákun ẹ má sọ pé béèrè mi pọ̀ ó fẹ́ẹ́ dàbí ẹni pé mò ń béèrè béèrè ẹ wá dákun àwọn èèyàn máa rìn bákan tó jẹ́ pé wọ́n ní béèyàn bá ṣe rìn báyìí òun náà ni àwọn èèyàn ṣe máa ń sọ̀rọ̀ wọn hmm, the way you dress is the way you are dressed mm. báwo gangan ni ọmọlúàbí ọmọ Yorùbá ló ṣe yẹ ká máa múra Ah, yorùbá bọ̀ wọ́n ní sàn láàrin ajé ni mo ní pẹ̀kọ̀rọ̀ tó ẹ rí mi pa <laughs> àṣẹ a ó rí i pé generation tá a wà yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ àwọn ará ìlú èbó wọ́n ti fẹ́ pa àṣà àti ìṣe wa. wọ́n ti tójú bọ̀. ṣé wọn ò tí ì pa gan. Hmm, hmm. ṣùgbọ́n ohun tí a pè ní value yìí kò sí bẹ́ẹ̀ ṣe lọ ìlú òyìnbó tó tẹ́ ẹ bá lọ ẹ padà wálé ẹ dẹ̀ má gbàgbé pé ara yìí ló ń gbé value kiri ara wa la fi ń gbé so àwọn èèyàn gbúdọ̀ lè respect wa lórí nǹkan tá a jẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àwọn àgbàlagbà míì lóde òní wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ máa kọpí ó lọ Amẹ́ríkà eh, Mrs Smith kan tí mo pàdé bó ṣe ń rìn lélẹ̀ bó ṣe ń múra ni ìyá seventy náà fẹ́ máa ṣí àyálẹ̀ so irú ìyá yẹn tó bá wá délé táwọn ọmọ bá rí i pé àní kò sí nǹkan tó ṣe bomb shot tó wà shredded hmm, tó tún wà shredded eh, tó wà shredded tó gbà bomb shot tó bá tún wà shredded eh, so irú ìyá yẹn ò ní lè bá ọmọ yẹn wí ilé dẹ̀ láti ń kẹ́ṣọ̀ọ́ ròde gbogbo tí a bá dẹ̀ ń ṣe láyé yìí tá a bá ti yọ ọlọ́run kúrò nǹkan yẹn ti dòkú so tá bá ń sọ̀rọ̀ eh, fashion wa tó ń lọ lọ́nà òdì a gbọ́dọ̀ máa fi bẹ̀rù ọlọ́run kún ẹ bá wo iṣẹ́ tá à ń ṣe náà mo máa ń make sure pé lóòótọ́ mo fẹ́ pa owó mo fẹ́ make owó ṣùgbọ́n at the same time modesty in fashion. Hmm. modesty eh, in fashion torí African culture hmm. òun mm. ni iṣẹ́ tèmi represent and pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run mo ti mo lọ sí ìlú orílẹ̀-èdè bíi fifteen ní Africa. ẹ káàbọ̀ a dẹ̀ ti gbé lọ London a ti gbé lọ Dubai wọ́n dẹ̀ gbà lọ́wọ́ wa mm-hmm. so ohun tá a represent nìyẹn mi ò ní pé torí mo ti gbé travel ó yá kí mi náà bẹ̀rẹ̀ sí í ṣe àwọn oníya tó máa fi gbogbo ẹwà tọ́lọ́run fún wa mm. tó jẹ́ pé ojú ọkọ ẹnìkan ló yẹ kó rí kí bẹ́ẹ̀ máa kó síta èmi ò ní bá yín fọwọ́ sí. kódà ṣé wàá rí modesty yẹn mo ló máa tì mí sí ìbéèrè káwa ni mo wá wá báyìí pé ẹ wò ó ẹ wò ó ibi mo fẹ́ káṣọ tèmi fi bẹ̀rẹ̀ owó mi rèé ẹ mú scissors. bí n bá ti ṣe tèmi tán ẹ lọ fi scissors bẹ́ẹ̀ hmm. ẹ gé fúnra yín. ní eléyìí tó jẹ́ pé ẹ̀yin fúnra yín gangan ẹ ti ní ní ara bóyá òfin yín láwọn ètò ń gáìdì yín táwọn èèyàn fi mọ̀ pé aṣọ àìrọ hmm, kò lè jẹ́ itouch itouch kọ ó ti wà bẹ́ẹ̀ yẹn àbí ṣé lára àwọn. bẹ́ẹ̀ni hmm. torí àwọn tó wá kọ́ṣẹ́ náà ẹ mọ̀ pa láwọn students àwọn ọ̀dọ́ tá à ń empower náà torí ara nǹkan tá stand fún nìyẹn we give back to the society so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó ń bá wa ṣiṣẹ́ tá a bá ti ń kọ́ wọn a jẹ́ kó yé wọn wípé bá a ṣe ń ṣe ń bírè bí ò bá tẹ́ ọ lọ́rùn ó lè bọ̀nà bò míì lọ. ọmọ tó bá gbàgbé ilé wọn ló sàpò yàkọ́ iTunes ti sọ wípé àṣà tiwa ṣe ló yẹ ká máa fi ọwọ́ méjèèjì báyìí ká máa fi gbé ìlárugẹ e ká máa gbárùkù tí àìtún sì ń bẹ́ńlẹ̀ àgọ́dọ̀ àmọ́ ká lọ́hùn káwọn bójú ọjọ́ ṣe rí ṣe máa lọ umbrella lénìí àbí ẹ ní èdè àti gbé mọ́tò jáde á jọ sọ fúnra wa bá a bá padà dé Ojúmọ́ Ire ó ṣì ń tẹ̀ síwájú. mo lérò pé ó ti yé wa dáadáa báyìí bóyá ká mú umbrella ni àbí ká ṣàjáde lérè pé òjò yìí kò ní pa mí kò ní ká mi mọ́ta àmọ́ ẹ wo ojúmọ́ ire ó ṣì wà ló níwájú yín lọ́wọ́lọ́wọ́ báyìí a sì wà lórí ètò ojúmọ́ ire a kàn ní kẹsàrẹ́ mọ bó ṣe ń lọ ni kẹlẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe máa ẹ́ olóyìnbó á ní manova <laughs> ojúmọ́ ire lẹ́tọ̀ àlejò wa dẹ̀ ṣì wà ní ilé agodo pẹ̀lú wa a sì jọ ń sọ̀rọ̀ àjọ ń mu lẹ́sọ̀lẹ́sọ̀ pẹ̀lú Akínyẹmí Johnson finest. <laughs> fineness. Ọlọ́run ṣe àṣàánú mi mo fine jù náà ní problem o. Hmm. Àlejò wa iTunes Collectible iTouch sorry iTouch Collectible Cherry rí ìtùnú yẹn orúkọ yẹn ó máa ń sún mi lọ pé iTunes hmm. ó dẹ̀ ní ìdí àmọ́ ẹ má jẹ́ ń bẹ. ṣé ìṣètò orí pẹ̀lú iPhone àbí mi ò dẹ̀ wá lo iPhone àmọ́ ó ní ìdí ṣùgbọ́n mi ní bẹ lórí ètò lénìí tí wọ́n ṣe rí iTouch Collectibles yẹn ká tó di pé wọ́n máa wọnú nǹkan míì tí a fẹ́ sọ mo fẹ́ béèrè pé ibo lorúkọ yẹn ti wá. ṣẹ́rí mi tẹ́ ń wo yìí àti kékeré mo ti páyà Ọlọ́run hmm. bí mo ṣe gbọ́ fashion tó mo máa fẹ́ràn láti máa fi Ọlọ́run síwájú hmm. ọ̀pọ̀lọpọ̀ máa ní bóyá torí mò ń jẹ́ ìtùnú ló ṣe jẹ́ irọ́ o. I touch ó wá láti the touch of I am hmm. ìfọwọ́kàn ọlọ́run torí a ti rí kà nínú ìwé mímọ́ pé ogun tọ́lọ́run bá fọwọ́kàn báyìí gbogbo ẹ̀ ló ń dáa hmm. tàbá wò láti Genesis one báyìí mi ò fẹ́ wá religious báyìí ṣùgbọ́n sọ ah, tẹ́lẹ̀ ẹ̀ la máa dá ṣọ́ọ̀ṣì lẹ̀ <laughs> ṣùgbọ́n ẹ rí i pé ayé wà ní jùjù. Hmm ìgbà tó Ọlọ́run dá ènìyàn ènìyàn wà ní ìhòòhò ṣùgbọ́n ìgbà tó Ọlọ́run dá sí i tó fọwọ́ kàn báyìí tẹ bá rí painting kan tí Michelangelo ṣe ẹ rí i pé ó nawọ́ sókè báyìí ọwọ́ ńlá tó tóbi ju tiẹ̀ lọ́nà wọ́n wá kanra wọn so ìgbà tí Ọlọ́run tó fọwọ́ kan ní gbogbo àṣírí ẹ̀ tó bò so kò sẹ́ni tó ní encounter pẹ̀lú Ọlọ́run tí Ọlọ́run kì í bò láṣìírí so mo fi yẹn síwájú ayé láti kékeré kì í ṣe pé bóyá bàbá àbí ìyá ẹ̀kọ́ tara ẹni self development òun ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́yìn òwe ẹ̀kọ́ tá a bá ti kọ́ nílé tó bí àyà bàbá bá ti kọ́ wa hmm. nǹkan tó ń jẹ́ ayàyà kú yanu. ọ̀rọ̀ rẹ̀ ẹ gbé yẹ̀ wò ṣẹ́rí ẹ̀yin ará ilé mo ti máa ń sọ tẹ́lẹ̀ Akínyẹmí pàápàá máa ń tẹnu mọ́ pé lórí ètò Ojúmọ́ Ire ẹ máa kẹ́kọ̀ọ́ èmi fẹ́ mú eléyìí lọ́lé gbogbo ohun tá a bá ti ń ṣe ká kọ́kọ́ fi ọwọ́ Ọlọ́run sí. ká fi ọwọ́ Ọlọ́run ṣáájú. tí Ọlọ́run bá ti wà nínú ẹ̀ kò wá yẹ ẹlẹ́sìn kankan ìbàjẹ́ pé bóyá muslim ni ẹ àbí onígbàgbọ́ àbí oní ẹlẹ́sìn ìbílẹ̀ wa. àbẹ́yìí tó ṣe mẹ́ta lọ̀kan. bẹ́ẹ̀ àbí mẹ́ta lọ̀kan gan ìwọ ṣáà ti fi ọwọ́ ọlọ́run sí lóhunkóhun tó wù kó máa ṣe lélẹ̀ tí a mú láti ọ̀dọ̀ itouch collectives lẹ́ni. bí n bá ní kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ itouch ìbáyà á wá dùn mọ́ mi tó o bá lè dá mi lóhùn má sọ pé béèrè mi pọ̀ kódà orílẹ̀-èdè nàìjíríà lèmi àti ẹjọ́ wa o gbogbo alájọ ń ṣe ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè nàìjíríà lọ́rọ̀ epo kò ṣepo mi ò fẹ́ là á mọ́lẹ̀ àwọn ẹni tẹ́ ẹ wá láti ará àbàdàn báyìí mi mọ bí epo ṣe rí lọ́dọ̀ tí yín o. ẹ ó dọ́dọ̀ tiwa náà gbogbo wa ló dọ́dọ̀ wa ṣùgbọ́n ṣe rí àwa Nigerians a ní shock absorber hmm. yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní òkun òkè ń wó ruru kéèyàn wà wá ruru ibi láti mọ ibi tí ẹlẹ́mìí ti máa last. Hmm. gẹ́gẹ́ ẹni bá wá lẹ́mìí àtẹ̀tẹ̀mí ò padà last. àtẹni tó kó mọ́tò mẹ́ta sílé hmm. àtẹni tó kó fifteen sílé ẹnu ẹ̀ lájọ wà. ẹnu ẹ̀ ń gbogbo wájọ wà ẹni wọ́n wá ń ṣe òwò bíi tiẹ̀ báyìí gẹ́gẹ́ bí nǹkan tó sọ lẹ́ẹ̀kan o ní àwọn ọmọọṣẹ́ pọ̀ jáàntirẹrẹ láwọn tó jẹ́ pé wọ́n ń ṣe oríṣiríṣi aṣọ bí n bá sì gbàgbé oníwà àti ṣe ṣó aṣọ tó bí two billion ẹyọ mi kú bẹ́ẹ̀ kẹ fi bí síbẹ̀. ẹ a máa dé bẹ́ẹ̀ lógo Ọlọ́run. ẹ à ń bọ̀ náà ni. kòkòrò da díẹ̀ ti tó nù nǹkan ní. mo ní bá ọ sọ̀rọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bíi two billion. mo gbà ó yá ìwọ tó o ti ṣaṣọ bíi two billion báyìí ọ̀rọ̀ epo ló délẹ̀ báyìí báwo la ṣe máa gbé e sínú ara wọn. ẹ mo kẹ́kọ̀ọ́ kan lọ́sẹ̀ tó lọ tẹ́lẹ̀ mo máa ń ṣe bíi champion máa tan jẹnẹrétọ̀ látàárọ̀ dálẹ́ gbọ́ àgbà tọrọ èdè lẹ̀ èyí náà ń pè ní agbára láti ní ìmọ̀ nígbà tó Ọlọ́run béèrè lọ́wọ́ Sólómọ́nì pé béèrè fún mẹ́ta béèrè fún ohun kan ó ní fún mi lọ́gbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run àwòkọ́ ọmọ tẹ̀ ń wé yìí ó lọ́pọlọ gbogbo ohun tó dẹ̀ sọ lọ́jọ́ yẹn inú ẹ̀kọ́ Ọlọ́run ló ti kọ́ kì í ṣe pé ó kàn bóyá ibi tó ti ń lọ ní street eléyìí ń pè ó cancel yẹ ó ṣe lọ bẹ̀rẹ̀ iṣẹ́ shoemaker ìyẹn náà ni kó lọ gbéṣẹ́ typewriter ó máa type kó lọ máa ṣe kínní ìyẹn náà ni kó lọ máa ṣe bàtà ó ní focus mo bá sọ síra mo ní gáàsì ló ti cheap yìí àwọn kan ayé john stove làwọn télọ̀ wa ń lò hmm. mo bá gbé gáàsì mo bá wá àwọn tó ń ta ayọ̀nù onírin mi ò tiẹ̀ ro ní tó ṣàlè di temperature mú dáadáa gbàtọ́ lọ́ọ́ máa ṣàánú mi mo rí two thousand péré péré sílẹ̀ méjì bẹ́ẹ̀ ni sà mo dẹ̀ ra gbé gáàsì sẹ́gbẹ̀ẹ́ hmm. Hmm. àwọn design yẹn ibi tá a bá ti fẹ́ ní ìdí generator là ń tàn hmm. so ní ọ̀nà yẹn mo ráyè save owó sí i torí tá a bá wò ní oṣù mo ná eighty thousand lórí epo eighty thousand yẹn tí bá tún ti kó oúnjẹ àwọn òṣìṣẹ́ àwọn àjọ ayò tèmi náà bá nọ ságọ́ ara mi á tún dán ju báyìí lọ. ẹ wo ẹ má jà á sọ̀rọ̀ epo tó ká má sọ jù bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ lórílẹ̀‐èdè nàìjíríà àdúrà tèmi gbà fún gbogbo ọmọ kó wá wa ni wípé o ẹ gbogbo ibi tá a bá ti nílò àti máa kọ́ bàpò ká máa mówó jáde kọ́lọ̀ jẹ́ àmọ́ rí mú jáde ah. àwa kan tiẹ̀ gbọ́ pé ó ṣeé ṣe pé owó tí àwọn òṣìṣẹ́ ń gbà pé ó ṣeé ṣe kán bá gbé e sókè díẹ̀ ah, bí ẹ bá lè gbé e sókè inú ìbádùn torí kíní yẹn ọ̀hún ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó ti ń fẹsẹ̀ méjèèjì báyìí ń ti fi tiro o àwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n làwọn ó padà palẹ̀ bísínẹ́sì àwọn àwọn òṣè mọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìtùnú ti sọ ó ní ọpọlọ báyìí la máa gbàdúrà fún bàbá tí ń béèrè fún ìmọ̀ òye látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ó mọ ti ẹ mọ báwo ni wọ́n ṣe wá sójú ọ̀nà pé ibí ni ọgbà ibí ni ọgbà ẹ̀yin ń gbádùn ẹ̀ àwa náà ń gbádùn ẹ̀ àwa ò lè fi yín lẹ̀ torí pé ẹ̀yin náà ò lè fi wá lẹ̀ o ojúmọ́ re òun lè tò ẹ má wàá gbàgbé pé aago mẹ́jọ àárọ̀ òun lẹ́ẹ̀mọ̀ rí i wò lórí Orísun TV tó bá tún wá di aago méjìlá òru ẹ̀rì wa táà tún gbé kíní ọ̀hún padà pé ẹlẹ́ẹ̀kì bọ̀bọ̀ tẹ́ ẹ wò láàárọ̀ yẹn jẹ́ tó tún bèbí yẹn wò lálẹ́ iṣẹ́ aago méjìlá òru fún àwọn tí wọn ò bá rí wò lójúmọmọ ẹ jẹ́ kí wọ́n wá wò ó bá máa ti padà dé lálẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ rí wa wò lórí Instagram lórí YouTube lórí Facebook lórí Twitter Orísun TV ẹ máa bá a fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wípé ah bọ̀bọ̀ tẹ́ ẹ gbé wá ẹ̀mí láìkí ẹ o tí mi lè gba nọ́mbà ẹ lè béèrè lọ́wọ́ mi wàláì ẹ ń fún yín Akínyẹmí ọmọ Johnson ẹ ó dàbí ẹwọn yìí lọ́wọ́ a máa dágbére báyìí láti máa lọ sílé títí wa o àwa náà wá ń fi yín sọ́wọ́ Ọlọ́run pé kọ́wọ́ Ọlọ́run kó máa bá yín kiri o àìtọ́ ṣe Ọlọ́run kọ́mọ tó ọ̀sìn káàkiri akínyẹmí johnson mo kì í pé ó dòwúrọ̀ lánàá. tọ́ anna adenike babatunde tí gbogbo yín mọ̀ sí ani fingers òun náà ló ń dágbére fún yín lórí ètò pé káfíńre pàdé o.